صاحب gẹ́gẹ́ bí ètí yóò mọ jẹ́ ọ̀rọ̀ ìṣítí fúnra wa mìbá bi tẹ́sí kẹrọ láti rán wa létí àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún wa lórí ọ̀nà ẹ̀sìn wa pàápàá jùlọ manhaj tí a ń tẹ̀lé manhaj ali sunnati wal jamaa tí ṣe tọ̀ríkọ̀ àwọn gbà wájú wa tó yẹ pé ní òun la rẹ́rìí fún pé ẹni tó bá tẹ̀lé lánàá náà tó ṣe bí wọ́n ṣe ṣe yóò máa jẹ́ ní ìkẹ́ yóò máa jẹ́ ní ọlá yóò máa jẹ́ ní ara. ẹni àná tó jẹ́ ní àkọ́kọ́ ẹ̀pẹ́ ẹwà nìkan sábà kọ́ ọ ti gbáwájú ìgbáwájú àwọn tó ń gbáwájú wa wá pọ̀ ṣùgbọ́n àwọn tó ń jẹ́ awúwà àléhùn àwọn ẹni àkọ́kọ́ iná lè mọ̀hájìrì náà wal ansar nínú àwọn tí a fún ní àwọn tí wọ́n ṣe ìjírá láti lo Mẹ́kà lọ sí Mẹ́kà àwọn náà ni àwọn asọ̀hábà ansọ́r àtàwọn ansọ́r làwọn ará Madina tí wọ́n gbà wọn lálejò. والذين اتبعوهم بإحسان ọlọ́ni àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ìṣìfáànù níbi dáadáa dáadáa lójú ọ̀nà wo wọ́n jẹ́ dáadáa tó ṣe lórí ọ̀nà jẹ́ dáadáa lórí ọ̀nà ìbáàdà lọ fi tẹ̀lé wọn ó lè jẹ́ lórí ọ̀nà muamalat kátàkárà wọn ó lè dáadáa lórí ọ̀nà al-akhlaq lórí ìwà wọn tí wọ́n wù ó sì lè jẹ́ alẹ́rìí mọ̀ náà ìjù dàwíyà ó ń lo ọ̀nà tàbí gbogbo ẹni tó bá tẹ̀lé wọn àwọn àti gbogbo ẹni tó bá tẹ̀lé lórí tí wọ́n là kalẹ̀ ń dáadáa radiyallahu anhum wa radu ọlọ́run ló ń yọ́nú sí wọn gbogbo wọn lápapọ̀. àìpé ní ìlànà tààtọ̀ táàfìrí yọ́nú ọlọ́run náà nìlànà àwọn ẹni ìṣíwájú wa. anábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa nígbà tí gbogbo nǹkan bá dàrú tán tí àwọn èèyàn pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn tí a pé èyí tí ó wà lójú ọ̀nà náà ni mà ana alayhi wa ashabi ẹni tí bá ń ṣe bẹ́mi àti àwọn sọ̀hábà mi ti ṣe èyí pọ̀ jantirẹrẹ tó ń tọ́ka lórí pé ànílànà àwọn ẹni ìṣíwájú náà ni ọ̀nà làwọn wà mẹ́. al malik rahmatulah alayhi oni lan yusliha akhira adhili umma ìgbẹ̀yìn ìjọ yìí kò lè sí tí ó tún gbẹ̀yìn ìjọ yìí ṣe illa bima asbaha bihi awwalaha àyàfi tó tó àkọ́kọ́ ṣe àwọn illa ma asbaha awwalaha ètò tó àkọ́kọ́ àlùmọ̀ yìí ṣe tó yẹ káwọn ẹni ìṣíwájú wa dá iná ni ó tún àwa ẹni ìgbìyànjú náà ṣe. Abdullahi ibn Mas'ud ní ìtẹ́bìrú ẹ̀tẹ̀lé tó wà ni o sọ̀hábí yìí ló yìí o ẹ̀tẹ̀lé tó wà ńlẹ̀ lọ́nà ẹ̀sìn wàlá tẹ̀bùtẹ́dìrú ẹ̀mẹ́dà ti ń wá àkọ́lé kò fi ìtùn àwọn kan ti ṣẹ́ dàálẹ̀ láti tó yin gbogbo ń tẹ́ nídìí ní ṣe kí ni ẹ̀sìn gbogbo ń tẹ́ béèrè láti bá ń bi ànábi bẹ́ẹ̀ ṣe ṣe láti fi ó wá parí ọ̀rọ̀ kí wọ́n alaykum bil amril atiq bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ iṣẹ́ ẹjọ́ òun ni ẹ máa ṣe o nítorí jẹ́ atiq náà Haúsá sọ di àtìkù àbọ̀dọ̀ ẹ̀gbọ́n àbáwá ń kó ara náà máa sọ àtìkù tàbí al-atiq ní nǹkan ẹjọ́ òun nítorí pé ìwọ tó sẹ́sìn ẹ̀sìn wọn lọ́mọ ṣe ẹ̀sìn ẹjọ́ òun táwọn èwo ṣe lópin ìgbà tí Ibn Mas'ud sọ fáwọn yẹn pé ẹ̀sẹ̀ ẹ̀sìn ẹjọ́ òun inú ọ̀sán bá lòun náà o ayépọ̀ wo ló ń sọ fún yìí bí àwọn tàbí bó làwọn tèmi wà jẹ́ àyíká padà sí ìpínlẹ̀ ìpínlẹ̀ náà là ń pèpè sí tó yẹ pé ní àwọn èèyàn kánẹ́sì gbọ́ ni àmọ́ lò fẹ́ nu tóyún tí mo sọ pé àṣìgbọ́ lè wà ẹlòmíì ò mọ ìpínlẹ̀ yìí ẹlòmíì lò fẹ́ nu pàápàá jùlọ àwọn ẹlẹ́gbẹ́ tó ń pè mọ́ ní àjù táwọn onísúná ń pèpè sí iná ẹ̀ lọ́nà ṣùgbọ́n wọ́n dàrú nítorí ìfẹ́ ẹnu tiwọn. ìlànà àwọn ẹni ìṣíwájú wọ́n wá lò lànà àwọn ẹni ìṣíwájú lẹ́ni wọ́n ní ìwé sálàfí ẹ̀yin àwọn ọmọ ẹbí ọgbà ẹ̀wá níjẹ́ òun ẹbí ẹ̀ná ṣèbí wọn náà sọ ábàlẹ̀ ẹni ìṣíwájú ṣé wọ́n wà láàrin wọn ni àbí wọ́n ti lè máa pera rẹ ní kíni àsálàfí ìwọ náà bá máa wọlé pé o tọ́mọ̀ ni tóra rẹ̀ ń sọ pé àwọn ẹni ìṣíwájú o mọ́rẹ́hálà tó ń sàmàníyà ni àsìkò ni ó sì ti tán tó bá ti sọ pé káírò náà ti kọ́rin ni wọ́n tó dáa jẹnẹrẹ́sàn mi sọ abánu súnmọ́ lẹ́sìnà yẹlú náà hùn àwọn tanu àtàbí súnmọ́ lẹ́sìnà yẹlú náà hùn àwọn àtibáwò tàbí yìí ni ìmọ̀ràn bọ̀dọ̀ ẹ̀sẹ̀ ni ó ò mọ̀ ntànàbí dáa kọ́ lẹ́yìn gbà bẹ́ẹ̀ méjì ló sọ ni àbí ẹ̀mẹ́ta ẹ̀ ṣé wọ́n wà láàrin wọn ni tó wà ń fi ń pera rẹ̀ ní asálàfílẹ̀ ni ákímẹ́tì àwọn mìíràn láti takò lànà àwọn ẹni ìṣèwájú pé wò sí láàrin fún wa pé ní bá ti rin mọ́ní àjì kan kò di dandan kéèyàn ṣe kíni kéèyàn wà lásìkò tí nǹkan yẹn ṣe tó bá ti rin mọ́ní àjò kan òun náà ti dára wọn lápòjú rẹ̀ ẹ̀rẹ̀ ń tọ́jú ọkùnrin kan wọn pẹ̀lú àwọn sàlàfí òun sì pẹ̀lú àyẹ̀ nígìní Tìjání. àwọn abéèrè lọ rẹ pé Tìjání tó fira rẹ ti sí síwọ́n náà bá láyé kí ni ó sọ fún wa kí wọ́n ní mi pẹ̀lú àyẹ̀ Tìjání òun ní kíni kí wọ́n lọ mẹ́rin tó pé àyẹ̀ sàlàfí èmi náà bá wọn tó pé èmi náà ṣe kíni fún ìlànà mọ́ní àjù alẹ́ kẹ́gbẹ́ mọ́sẹ́ àbí lórí pé mọ́ ẹ̀kẹ́ ní kàlá wa mọ́ ẹ̀lì kílà wa àǹfààní làwa ta ló fara rẹ̀ ti sí ó ní ìmáàmù Málìkì ni níbo lẹ jíjọ jẹun níbo lẹ jọ mu mọ́tò wo lẹ jọ kíni lẹ jọ wọ̀ yóò òun òrírí kí wàá lọ fi para ẹ Málìkì yóò nítorí kó tẹ̀lé lánàá rẹ̀ jẹ̀mọ́ ẹ tí bá sọ àbà tí ò bá máa ta ni tàbí tó ní bá gba ẹ ní sàlàfí ẹ dákun kí ni ìjà ń o. títí dẹ́kun mọ̀ pé mọ́ni àjò kẹ̀kẹ́ là ń sọ̀rọ̀ bá wí ẹni pé láyé àwọn ẹni síwájú wa yìí òdodo tó gbé dání ni là ń lera wa mọ́ láyé wọn yìí náà ni àbúlá abilógo àbí gbàǹkọ́ káípàsì kò là ń sọ ni gbogbo ẹni tó wà ládùúgbò ló yẹ kó mọ jẹ́ kínní láfi ó yẹ káàbùjá lílẹ̀ ní kínní bó jẹ́ sọ́tàbí báyọ̀ pé àsìkò kọ́ bí kò sí pé dáadáa tí wọ́n ṣe kínní tí wọ́n gbé dání láyé alimami ahmadu àwọn àfáà mi náà pọ̀ jàǹtẹ̀rẹ̀ àwọn tán wọ́ wà ń bẹ̀ ẹ ká mọ̀ pọ́n náà sálàfù wa ká mọ̀ pọ́n náà sálàfù ẹ pé ìlànà ni ìlànà òun náà ló wà ní lómi pera rẹ bẹ́ẹ̀ ibi tó wá kù sí ni ẹni tó ń pera rẹ ní sálàfì sóun náà dúró dédé àbí ó ó ṣe kí ni ó ń papò mọ́ra ṣùgbọ́n pé ká lọ pé ìlànà àwọn ẹni ìṣíwájú kò sí ní tó burú bí yùn. imam ibn Taymiyyah rahmatullahi alayhi ó ní la ayib la ayiba ala man azharo manhaj as-salafi kò sálébù lórí ẹni tó ṣe kíni tó fi lànà àwọn ẹni síwájú iwájú hàn wà ń tásàbá ilé wà á ó fira rẹ̀ tì síbẹ̀ bàbá ní yajibu qabulu zalika minhu dẹ̀dẹ̀ agbọ́dọ̀ gbà á nítorí fira rẹ̀ ti sí nítorí kíni lè anal mani hajj salafi láyà kún ilà àkọ́ torí pé lánàá àwọn ẹni ìṣúwájú ò jẹ́ kankan ju kí n lọ òdodo lọ. ẹni tó wá fira rẹ̀ ti sí la máa wò ìlànà kọ́ ló ní problem òun là máa wò pé ṣé lóòótọ́ ìlànà tó fi ń sin lọ́n tó jọ máwọn yìí ìyẹn ló fi ṣe pàtàkì pé ntí wọ́n dúró lé oníkálukú wa náà gbọ́dọ̀ mọ̀. nílànà àwọn ẹni ìṣíwájú wa ọ̀rọ̀ tawhid wọ́n fi ṣeré ọ̀rọ̀ bó láṣẹ sọlọ́run láṣọ. tonitọ́lọ́ ń fẹ́ràn gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́ba subhanahu wa ta'ala wọ́n ní wàlá qad ba'athna fi kulli ummatin rasula. ani abudu lọ́ha wàjítẹ́nìbù tọ̀hùd ọlọ́ni gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan láti rán sáwọn àjọ rẹ̀ pé ká máa wá jẹ́ kó yé wọn pé ọlọ́run nìkan ni ẹ máa sìn o ẹ máa sìn nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ títí gbogbo òjíṣẹ́ gbé wá nu ọlọ́run àmọ́ arsalnaka min qablika. min rasulin illa nuhi ilayhi ọlọ́run ní àrùn jíṣẹ́ kankan síwájú tiẹ̀ àyàfi ká sọ pé ní annahu la ilaha illa ana fa'budun pé kò sẹ́ǹkan míì tẹ́ jọ́sìn fún lódodo àyàfi mi ọlọ́run. ìlànà táàfin mọ̀gbá ẹni mọ́ni ájú rẹ̀ ìlànà sálàfù ni kò ní fọ̀rọ̀ tàwíìdì ṣeré gbogbo ọ̀rọ̀ tó wò ó ṣẹlẹ̀ bó ṣe wò ó kàǹkà tó lójú wọn lábẹ́ kí ni wọ́n wà lọ́tọ̀ ẹ̀dẹ̀kẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí kàǹkà ní anikakọ fọ̀rọ̀ ìmọ̀lọ́nlọ́kàn lẹ̀ náà kakọ́kọ́ ṣe kí ni kakọ́ yẹjú yìí tọ́ba ti lè dín sí yìí kíyèsí lánàá kò sọ̀rọ̀ tó kàǹkà láyé àwọn ànábì ọlọ́run tí wọ́n á fi gbọ́rọ̀ tàwídì sí ẹgbẹ́ kan náà ìlànà àwọn ẹni ṣíwájú. kódà tó o bá wọnú ìlànà wọn òkè téńté lọ́rọ̀ kí ló wà ọ̀rọ̀ tawhid tọ́ba ń sọ̀rọ̀ tawhid tọ́ba pèpè sí tawhid wọ́n á pèpè sí àwọn ẹ̀ka tó pín sí tawhid rububiyya jẹ́ káyẹn mọ̀ pé ọlọ́run bá nìkan náà ní gbọ́dọ̀ mọ́ sí o ọlọ́run bá ló dá wọn òun náà ní ó pa wọn ló lè jí wọn ló lè sárísìkì fún wọn àti gbogbo iṣẹ́ ọlọ́run bákan náà wọn akọrin sí tawhidila olùhíyà yìí náà máa ń dún ní mọ́jú torí kọ́ lè rí àwọn oníṣẹ́ ìjáde náà tán náà nínú six point wa kílò àkọ́kọ́ tiwọn náà tawhid ṣùgbọ́n rùbùbíyà nìkan náà máa pèpè sí àbájáde jẹ́ pé pé ètò máa ń díjà lẹ̀ láàrin àwọn olùpèpè látàrí àwọn ànẹ́bí ọlọ́run wa àtàwọn ìjọ ní kíni. توحيد الألوهية بفراد الله تعالى بالعبادة كذا كان يوم قولون كان ما جوزف ẹ kó tó a bá ń sọ wọn ti pé àpòpò yìí tawhid Ọlọ́run ni mo ń pa ni ni mo ń jí ni ni mo ń sáré sí kíkún ni mo ń ṣe gbogbo ẹ ayò níjà wa ṣùgbọ́n lọ́bi tawhid olùhíyà pé yé yẹn bẹ̀rù Ọlọ́run ẹ má de nǹkan mọ́ra mọ́ irú wáàtí wo lọ́ọ́ ti máa ń gbọ́ yìí wáàtí oní ẹ̀yin lẹ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ ni àrífídẹ́ ti sọ ni ẹ má wo ṣe àrífídẹ́ ti sọ gbogbo wọn sáré tẹ̀ ń gbé jáde lọ náà lẹ́ẹ̀ lẹ́yìnlẹ́ ṣe wá sí àárín ìtọ́jú lè jáde rí pé wá sí ṣe kíni direct náà lè ń jáde àbí indirect àmọ́ àmọ́ pè ń gbà mí. mọ́sáàsì mi aláti fifteen years ló ń ṣe lọ́dún ìmọ̀ràn bẹ́ẹ̀ lè mọ̀ ṣe kíni ó lè mọ owó iṣẹ́ kó mọ kó mọ jó nǹkan wá sí wọn ò lè torí ẹ̀yìn sì lè pè sí tàwọn ìdìbẹ lọtì nífura pé ìlànà táwọn ẹni yìí fi ń pèpè sí tàwọn ó ṣe kí ni wọ. tó bá yẹn ká má ká má wọṣẹ ká má di nǹkan mọ́ra ká má pè nǹkan mi ní dẹ́yìn ọlọ́run ká má dúra fún dúra fún nǹkan mi dẹ́yìn ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ní í ṣe pẹ̀lú tawhid al-uluhiyya. wákàtí náà al-sunnah wal-jamaa'ah wọ́n á pè sí tawhid al-uluhiyya. Eh, asma'i wa sifat wọ́n máa ń dún ní ma láti yẹ káyọ̀ mọ̀ pé gbogbo tí bá ti ń jẹ́rò yẹn ọlọ́run àìṣe kí ni àìyí padà. àgbélé bọ́lá ti gbélé látàyè ìjọ wọn làwọn àfọ́n ní tàwídà ìfẹ̀lẹ́sẹ̀ ẹ tó bá yírò yẹn ọlọ́run padà ẹ lọ wọn nù sùsù àwọn àfáà lórí ẹ ẹ tó ní káfíìrù yẹn ni àwọn àṣà ìrà padà kó sí àwọn àlùmọ̀ tẹ̀sílá àtàwọn bẹ́ẹ̀ àlùsọ́nà àmọ́ pèpè sáwọn ilé bákan náà nínú ìlànà àlùsọ́nà tó wal jamaa wọn a máa pèpè sí ìtẹ̀lé olórí kẹ́bá níbi àwọn sọ́lámù ṣe fi lélẹ̀ fún wa tá a sábà ti implement ẹ̀ gbogbo ohun tí ó rù wá lójú lórí ọ̀rọ̀ lórí làwọn sábà ti kíni náà béèrè lọ́dọ̀ ànábi ó sì yanjú ẹ̀ fún wa gbogbo ọ̀ràn tó lórí lè yà láyé gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ àwọn lórí kí wọ́n da tẹ́ máa ṣàdúrà fún bàbá yẹn olóyè dáadáa nù ànábìrin ẹ̀ máa ṣàdúrà fún ẹnu ọmọdé kínní àwọn máa ṣe pé àwọn máa ṣàdúrà fún yín ṣìrọ́ọ̀rù àìmọ́tìkùn àwọn olórí kòkòkò wà nù wọn tó yẹ pé ẹ̀ ẹ̀ ti nù ẹ̀ ti kò ní jẹ́ pẹ̀lẹ́ mọ̀ fi náà ẹ̀ àṣàrà ni tó bá ti wá níbẹ̀ èwo ló lórí jẹ́gẹ́jẹ́gẹ́ báwọn ká fadà yọ ká ṣe kíni ká gbèrú anábìnrinlá mọ àkọ́mú fi kùn sọ̀la tẹ́ bá ń kírun tẹ́ bá ṣe ń kírun ẹ gbọ́dọ̀ ẹ̀rí mi tó wá jantirẹ́rẹ́ tánà mi sọ pé ẹni tó bá lọ yọwọ́ kù lábẹ́ ẹ̀jẹ̀ olórí tó bá kú ikú jà ilé àlòkù. wá pé dandan kẹ́ ẹ tẹ̀lé lórí fíìmọ́ àhábà ọ̀kárí àfi bí téèyàn fẹ́ àbí tí ò fẹ́ wọn làm yóò máa rògbè màá sí àtàǹbàdà àti ní ẹsẹ̀ lọ. ìmí wá pé ó sọ àlàyé fún wa pé àlàndò náà ṣe àlà amúrọ̀ àlà nínú tí ọ̀bádà àbùnà sọ́mi tó ní bẹ́ẹ̀ àtàǹgbẹ́ lọ́dọ̀ ànẹ́mẹ́ pé ẹni tó bá jẹ́ lórí káwọn ọmọ bá fa. àwọn ìka àti káwá káwọ́ gbéra ni alẹ́sùnà ẹ̀dúró lórí òdodo nítẹ́sí ni ká ṣe ká fàdúrà ràn wọ́n lọ́wọ́. lọ́ba kọ́ wa láṣẹ pé ìṣẹ́lọ́ ìyẹn là ní ìṣẹ́lọ́. ká má takò wọn ní gbangba. pàápàá jù ká dùn wá lẹ́tọ̀ anábì sọ pé àwọn kan wà táwọn dùn yín lẹ́tọ̀ yìí. wọ́n sọ bá ní kíni ká wá ṣe ní mo bí gbogbo tó lórí ilé yà anábì dé kíni ó ti sọ ìmọ̀ ta kọ́lé lásìkò yìí ọ̀yẹ́ nìyẹn bí wàá kó kọ́ yìí sínú sùn ni àbí kó ní tánàbì sọ kò tẹ́hùn lọ́rùn. gbogbo orú dábàdà ń rí ìsìn anábì sọ láyé rẹ̀. fúnyàn kan anábì sọ àsàrọ̀ ó na àsàrọ̀ ẹ̀ mọ̀ tó jẹ́ àsàrọ̀ ní ti gbogbo yóò ní ẹnì kó sì kíni yóò mọ̀ lò yóò mọ̀ ẹ̀ náà à ń wa òmùrọ̀ tún kìrú na àwọn nǹkan tí ó gbà yín lọ́kàn yìí kó àpò làwọn lè ṣe ṣe anabi ní fàtúbírù ó yẹjú àbí ó yẹjú ẹ kí ló ní ká ṣe hàtà àtẹlẹkọ́ ní alẹ́ àwùjọ. ìkànnì àtàlẹ́ yóò kẹ́ ẹ̀ máa dùn yín lẹ́tọ̀ọ́ yín sọ ọmọ ní ká wá ṣe anabi ní bàtẹ́ dùn yín lẹ́tọ̀ọ́ yín á dùn ilé yìí máa kọ̀ ọ̀hún ẹ̀ fún wọn lẹ́tọ̀ọ́ tiwọn èkó dùn yín lẹ́tọ̀ọ́ kẹjá dasẹ́lẹ̀ ẹjá ti protest no fún wọn lẹ́tọ̀ọ́ tiwọn wá sí alọ́ lọ́ha akọ ẹsẹ kini ẹ béèrè ẹ̀tọ́ ti lọ́wọ́ Ọlọ́run àdébẹ ni àdúbàdé wa di bẹ́ẹ̀ ẹ strike ẹ gbà ẹ mú gbà ẹ ẹrí pọ mélòó ni ká sọ ìlànà sálàfù ni wọn sọ wá sí implement yẹ ní ayé Hajjaj bin Yusuf ẹnìkan tó padà jẹ́ olórí nílùú Iraq lásìkò ẹ̀ hàn sọ àbá tó lọ ní kẹ́mi wọn gùn ẹ̀ kọ́ sọ àbá kan gbà tálẹ̀ bí kú bíi twenty because before ẹ̀mí ò ti wọ twenty tálẹ̀ bí kú tọ́lọ́ wọn ní kẹ́mi mi gùn nu wọn bóyá ti ń di bíi eighteen down àwọn sì ṣe déédéé àsìkò kínní àjáàjì tí wọ́n ti tí àwọn sọ àbá bí ò ti kú àjáàjì ó jẹ́ àwọn èèyàn yà gan òpá yẹn gan ó kú báṣubáṣu nígbà tí àìdójú àwọn kan lọ bá Anas ibn Malik radiyallahu anhu pé ìrẹ Anas nínú àsọ̀hábà tí ó ti kú lọ wà ẹ̀wò tí àjájú ń ṣe bánẹ́sì di àgbà tí wọ́n ti ń fọwọ́ sọ̀hábà wọ̀ pé àyíndẹ bánẹ́bí láyé dẹ̀ tó bá pa wọ́n láti kíní kẹ́kẹ́ lẹ́mọ̀tẹ́sẹ̀ wọ́n mú ṣe bẹ́ẹ̀ sí náà un ìtọ́rọ̀ kó àwọn balẹ̀ nu Anas ibn Malik nù kí ló Anas ibn Malik sọ ńgbà tó ń tún bá Anas ibn Malik ìtọ́ Anas ibn Malik sọ pé láyé àti kùnsàmánu àsìkò kan ò ní dé wá báyìí ìlànà fi ìbá àdáhù àṣàrò mi nìyó àyàfi kó yẹ pé ìdí ń o lẹ́yìn ẹ̀ ó burú tẹ́ bá yọ eléyìí ntẹ́ bá pàdé tó le jù yẹn lọ o ntọ́kọ́ sọ pé isubiru ló kọ́kọ́ sọ isubiru ẹ̀yà ti sùúrù ni o tẹ́ bá lẹ́ fagéṣe lé ìmí yóò le jù lọ o ẹ̀rọ gbogbo máa ń wò pé anẹ́sà rò pé yóò fún wa ní ọ́dà ẹ̀gbọ́n tánẹ́sì tó wá sọ wípé tánẹ́sì ó parí ọ̀rọ̀ pé lọ́rọ̀ tí mo sọ yìí o sẹ̀mí ètò hu mi nàbí yìí kùn anabi yín ló sọ bẹ́ẹ̀ fún mi o pé taba di rírù nira báyìí kí ni ká ṣe ká ṣe sùúrù ni tẹ́bà lọ protest nǹkan tí ó tún bàjẹ́ bóyá ọ̀rọ̀ ayé le àtàyé àtẹ̀tẹ̀ gbogbo bá padà á dàrú mọ́ yín lọ́wọ́ ìyá náà lè dé sáré pé àwọn kan aláwọ̀ ṣe kíní kan fọlórí ìlú kan kọ́ abọ́ lọ́wọ́ sí ìyẹn ìṣẹ̀lẹ̀ àwọn sálàfù ká tó fún alápèjúwe mi ní ìlú Madina nígbà tí Yazid bin Muawiya radiyallahu anhuma tó wà lórí khilafa nígbà tí Ali jẹ tán ni Muawiya jẹ khalifa nígbà tí Muawiya kúrò ń bẹ Muawiya bá mú ọmọ rẹ̀ Yazid wàá fi sọ lórí ibẹ̀ yẹn ní ìjẹ́ lọ́ba lọ́ba ṣe kí tó ti bẹ̀rẹ̀ àwọn mẹ́rin tẹ́kọ̀jẹ́ àwọn kùnàfà mẹ́rẹ̀ẹ̀rin wọn kò pé di ilé wọn. wọn látàyè Muawiya ẹni tí Muawiya wọ̀ pé tó ń bá tún júlẹ̀ sáré kó mọ̀ lọ́ọ́ di wàhálà àwọn ìgbà tó bá ti mú ọmọ ọmọ rẹ̀ Yazid lásìkò ẹ̀ náà ni ó ṣe àwọn kankan náà kan fẹ́ gbogbo àwọn onígbà. abdullahi ibn umar radiyallahu anhuma ẹni tí ó ti kú nígbà wọn ẹni ń kọkùnrin kan ní abdullahi ibn mutẹ nílùú madina nínú àtàfẹ́ gbígbà pé a a nígbà àbáyẹsí ìlú tátán ni ẹni ibn umar wa ba lọ́sàn-án gan ó lè rí ibn umar a ẹyẹ abu abdulrahman máa wọlé ẹgbẹ́ ní fún kó láti gbàtàlí ibùnú umar ibùnú umar rẹ pé kìí ṣe wá àlejò mo wá lélẹyìí o bí kò ṣe pé mo wá sọ hadithi kan fún ọ tí mo gbọ́ látọ̀dọ̀ anaba muhammad tẹ ń pèsè pèsè tẹ fẹ́ ṣe rè anabi lẹ́yìn tó bá ti bọ́ tó bá ti takò lórí tó bá ti bá bẹ́ẹ̀ lọ kò sí ìjà fún lọ́dọ̀ ọlọ́run ibùnú umar ti kú wọn ló sì délé oko gbogbo fámìlì ẹjọ́ tilẹ̀kùn mọ́ríkọ́ tán yẹn yọ lu Yazid ibn Harun tó àbí afọ̀n Yazid ibn Muawiya ó sọ fún àwọn fámìlì ẹ̀ pé ànábì ní gbogbo ẹni tí ó lá àwa náà la gbọ́kùnrin síbẹ̀ la ti bẹ́yà fún bẹ́ẹ̀ mi tán fún ti fáwọn olórí náà ti tẹ́ padà mọ́ protest gbogbo ẹni tó bá ti tako tó bá ti ṣe jàǹbá tó ti gbé nǹkan fún yẹn tó bá ti jàǹbá rẹ̀ yóò ní fúláàgì tí ẹ ta sórí rẹ̀ lọ́jọ́ gbẹdàgẹ fúláàgì yẹn bá alágbájá tó ṣeré o ẹtọ́ ayé ìmámù ahmadu náà ìmámù táyà yẹn gba tiẹ̀ gbogbo olú gbogbo àlámà tí fìtínà ẹ̀ka tí ìmámù kó sí àbí tí ó fa wàhálà ó náà ní fìtínà tó kálíkìlì kùrán táwọn akẹ́gbà pé kùrán ní ẹ̀dá ọlọ́ọ̀ni nínú ọ̀tá ẹ̀dúró pé alọ́rọ̀ ọlọ́ọ̀ni ìmámù wa àwọn tó pẹlẹ́ ẹ̀dá ọlọ́ọ̀ni ara wọn lọ́balọ́ba wọ̀ àwọn bá mú gbogbo àfa wọn ti wọn mọ́lẹ̀ ìgbà tí yàá dojú ẹ lómi ta rọjá lẹ́nu ṣùgbọ́n kò dọ̀ka apẹ lómi mọ́mọ́ ahmedu dúró mahmud lókọ́ jẹ́ níyà ó kú mọ̀tẹ́sùn mo gbé wá sí kú pé ọba mẹ́ta lórí àkídà ẹ̀ lẹ́sìn wọn lọ́dún ìmọ̀mù òsì change stand ẹ̀ ó fi wá lórí alimutawakil òun ló wá gbá ìtàfà yìí sọ bẹ́ẹ̀ ni ìyẹn fìtínà ẹ̀ gẹ́gẹ́ ó níye ọdún tó lò lórí ẹ̀ níta fẹ́ lò pé lásìkò tí mọ́mú ahmadu wa ń bẹ gbogbo òlu tiẹ̀ náà ń ṣe ẹ mọ èèyàn tán ló ṣe ṣe ìdá jàǹdà mọ́mú ahmadu gbà tán kú ni bẹ́ẹ̀ population yẹn ń gbà ń bọ̀ tí wọ́n tán náà ṣe náà witness jàǹdà yẹn ó ti pọ̀ jù. níbi tán gba tìmọ́mù dé ẹni gbà lásìkò tán tìmọ́mù mẹ́rin àwọn yẹn wá yí abá wọn pé mọ́mù àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ protest báyìí kí ni a kàn nídìí ọ̀dà yìí tó nà náà tó dẹ̀ náà bẹ́ẹ̀ fi ṣe o. ìmọ̀mù ní ẹ̀ gbọ́dọ̀ ẹ jẹ́ kí n gbọ́dọ̀ dálẹ̀ bá a ṣe wà ní tí ẹ̀rí tá a fi rí fọkànbalẹ̀. káyí pé n tó tọ́ ni tó sì mọ̀ pé aráàlú gbà tó kí ni bá ní ṣe tó jẹ́ pé òun ló ń jìyà yẹn lọ́wọ́ níta fẹ́ sọ ni pé ìlànà ahli sunnati ahli sunnati wal kì í ṣe ká máa takò lórí kì í ṣe ká máa protest so lè ka kéèsì ẹ̀rí papọ̀ lórí pọ́ìntì yìí torí pé nínú àwọn nǹkan tó gbalẹ̀ kan láwùjọ sí ibi tó le jù nílẹ̀ lárúbáwá àwọn ló yẹ ká gbọ́ yìí yé jù pọ̀ tuntun wọn ló ti le ẹ̀ náà wá wo ohun tó bí sí lu wọn àwọn tán takò lórí wọn tán lé wọn kú ìgbà tí wọn náà yẹn yí àwọn jẹ àti sín ìgbà wo ló dájú fún wọn tí ò sí iyèméjì ẹ bá ba ara Libya ìgbà àkọ́kọ́ ní olùdájú ìsìn lọ ara Yámánì ńkọ́ bẹ́ẹ̀ náà ni. nínú manhaj alisunna ọ̀nà ni ìmọ̀ àpèpè sí ìṣọ̀kan alìjàmáà ṣùgbọ́n jàmọ́ wọn làwọn pèpè sí jàmọ́ àtọ̀lẹ̀ hàk irú ọ̀nà tó sì àṣìṣì láti rí jàmọ́ òdodo fi lélẹ̀ náà ká máa pèpè sí abẹ́ olórí ká máa pèpè sí kíni ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nẹ́bùsẹ̀lẹ̀ hizbiyya tí wọ́n là asabiyya ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹlẹ́yàmẹ̀yà alẹ́sùn náà máa ń gbàdánù ni ìwọ́dọ̀ máa pèpè sí personality ẹ̀ kó dọ̀ máa pèpè sí jọ kí ni wọ́n máa pèpè sí súnà tó ń pèpè náà ni ó máa pè ìyẹn ní òní mímọ dún alùsùn pé àdéhùn á pọ̀ torí kò kòkò sára rẹ̀ tẹ́lẹ̀ kòkò sí púpọ̀ ó sì mọ̀ pé tó ń pèpè sí kéde púpọ̀ náà fi mọ̀ kí láà fi mọ̀ ń mọ jàmáà tí alùsùn pèpè sí ìjódodo ìyẹn lálùsùn lè fi pàṣẹ pé kébíyá kálíbà pọ̀ ẹ̀já máa fi yún lẹ̀ náà pèpè sódodo. So ìyẹn làwọn èèyàn ò gbọ́yé ẹni àkàmọ̀ ní kàmọ́sọ̀ọ́sì pọ̀ kàmọ́sọ̀ọ́sì pọ̀ mọ́ kò sí jẹ̀mọ́ àmọ́ kí wọ́n lá máa pọ̀ mọ́ lá lá jẹ̀mọ́ à. ní nǹkan bí ọdún mélòó lẹ́yìn afẹ́ léyìí lé àwọn èèyàn sáfù súnà tí wọ́n náà tán kọ́ fẹ́ súnmọ́ nísòkà ìwọ náà ti jọ́ yẹ kíni lá jẹ̀mọ́ à. ẹ wọ́n náà tán pé lá jẹ̀mọ́ àwọn onísúnà yìí ń jọ lẹ́rìí kankan dá sínú wọn kí lóun náà fi ń pè pè débi jẹ̀mọ́ náà làwọn náà but tán gbà lérò òrìgbé láti fi lé àwọn èèyàn sá láti bẹnu àtẹ́lù wọn pé àwọn tán ní kéèyàn wọn bá yàn ṣe ṣùgbọ́n tán takò lára yín lè gbé tẹ̀yìn dálẹ̀ tẹ́ ń ṣe bẹ́yà ẹ̀ ń ṣe ẹ̀ bóun là ń pe bẹ́yà náà bí wọ́n pè yẹn gbọ́wọ́ bí ọwọ́ ní súnfí ọwọ́ àwọn ẹlẹ́gbẹ́dẹ́gbẹ́ bí àwọn ìkọ́nù mùsùlùmùn àtàwọn ẹ̀ka wọn táwọn nàìjíríà ó lé ju tàwọn ní súnfí lọ. ọ̀gbọ̀dọ̀ fẹ́yàwó àfi kámẹ́rù ṣe kíni kó sáyẹ̀nsì kìíní kan nìka gbọdọ̀ fọ ó lé ju bàbá ọmọ gan lọ wọ́n sì máa ṣe mọ̀rọ́kọ́bà rẹ̀ alẹ́nu wa mítì ní aago mẹ́sàn-án kò gbọdọ̀ lé kò gbọdọ̀ dín ẹ dé ní kíní aago méjìlá kílẹ̀ nítorí ẹ̀ ṣe nǹkan Islam náà lẹ́fẹ̀ẹ́ ṣe ni. jama'atul haq la jama'atul haq jama'atul abdani jama òdodo kéde jama tara kankan kpọlọ tọlọ bá ní akpọ lórí òdodo yẹn náà ní khairu o gbẹdí yẹn o bá ti ṣẹlẹ̀ kan ní àtẹtí yìí ti ṣẹlẹ̀ kankan sí àwọn èèyàn gbọ́ tètè bá pọ̀ tẹ ẹ fi tó yẹ kẹ ẹ fi nílẹ̀ ìpọ òní lójútu yóò máa jẹrú pípọ̀ tọlọ ń fi ròyìn àwọn yahudi pé tahsabuhum jami'a tẹ́ bá rí wọn ẹ̀rọ kan pọ̀ ní ṣùgbọ́n wá polúbù hùmṣàtà ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lọ́kàn wọn o náà kọrin yóò yẹ̀wúdí àná sọ̀rọ̀ kẹrin wọn ti pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tábà náà jọ ti pọ̀ bóyá fẹ́ jọ takò síláàmù ni ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lọ́kàn wọn. káyìn náà máa rò pé ìlànà lẹ́yìn kí á da lórúkọ mọ́sápà gbogbo wa lùsọ ìbílẹ̀ kẹ́lẹ́ ni wa àwọn sáláàfù yìí ṣe bá wọn o. láàyè tijá pápátá ṣáírà àti mọ̀tòròdíyà àti alùsùnà gbogbo àná kíni wá alùsùnà níbo la ti rí yìí tó ẹ̀ka bẹ́ẹ̀ kó wẹ̀sí lùyẹ́ lé ni o àwọn tàbílẹ́ẹ̀kì àwọn ní sufi àwọn nasifa àwọn kíní kan gbogbo àná ní kíni alùsùnà tí wọ́n gbà yìí kódà atukọ kókó wọn lù débi pé ẹni tí ò pẹrẹ lálùsùnà náà ṣe kíni atukọ sí tó láti ní ká pọ̀ rẹ̀ ni. àwọn yorùbá ní kéyìn ṣe kéyìn pọ̀ lẹ́nu kọ́ ni ayò àkóso àti lè gbé ń tọ́ abẹ́ gbogbo jẹ́ sanni islam aládàlú tọ́ba rẹwà tó ní tìàbí tọ́ba jágolo kan yóò tẹ lọ́rùn tọ́ba ra àwọn tó dàlú ra wọn tó wá jẹ́ dirí kàkán kọ́ káwọn ni ọmú kan nu méjèèjì èwo lọ́mú ayò islam tó pí ọ̀kọ́dà kéèyàn mọ́ pọ̀. ó dájú kí ni irúwó ògiri wa àkéde oríṣiríṣi ìlànà oríṣiríṣi náà ká pẹ́pẹ́ sínú ẹ rí i pé àsìkò òṣèlú tó lọ ó tó àṣírí ọ̀pọ̀lọpọ̀ dáfi sọ̀kan nù àwọn táwọn àánú òṣèlú sẹ́yìn náà sọ̀kan nídìí ẹgbẹ́ kan náà sọ̀kan òdodo ni gbogbo aká padà sí wáhádà. ìjọ kan tí alùsùnà ń pèpè sí ìjọ kan tó dodo ni wà á tẹ́sí mọ́ bí hablillahi jami'a gbogbo yẹn rọ̀ mọ́kìnní okùn ọlọ́run lápapọ̀ kí ló kọ́ ọlọ́run náà oní ẹni islam tó wà sọ̀hìn àkànní ká rọ̀ mọ́ra wa kákẹ́kọ̀ọ́ náà yóò ní foundation tó kó wa jọ ẹ jẹ́ gbogbo akájọ máa ṣe pọ̀ kákẹ́ mọ́ mọ́ takura wa ah! tẹ́lẹ̀ ká bá ń jálu gọ́tà lọ́nu wa ká máa ṣe kí ni ká máa wòye yá àti àti ìṣètò tá a fẹ́ tá a fẹ́ sòdodo. ìtàn mi sọ lẹ́nu pé kákan ká jọ wà papọ̀ ká máa takora wa kálukú máa ṣe tiẹ̀. tó lọ bá alùsùn náà pé kò sí yìí o. pátá lè sọ pé ní ìyapọ̀ oríṣiríṣi ni ó jẹ́ kí lànà bí sọ kò ní kí n kálukú ẹjọ́ máa ti pọ̀ lórí ìyapa bẹ́ẹ̀ kí ló ká padà sí àlẹ́ yìí kọ́ sáré súnà pípé sí ni ká padà sí di súnà kí gbogbo àwa sọ̀ka lórí òdodo ìgbà yẹn làá máa jẹ́ pé tọ́lọ́ ń sọ pé ká ṣe àti ṣe pé wà á tẹ̀sí mọ́ bí sábẹ̀lẹ̀ ńlá ìjọba yà ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí náà ṣe ká kíyèsí ìlànà súnà fi máa ń gbógun ti gbogbo ti ń pàwọ́ mùsùlùmí yẹlẹyẹlẹ bí ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́gbẹ́jẹ́ ẹ̀rí bá àwọn ẹlẹgbẹ́lẹgbẹ́ ìgbà tó yẹ kó náà fọ́ọ̀lù síbẹ̀ wọn yẹ takora wọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tí ó bá ti dá nìkan gbogbo ó rẹ ara wọn jọ mọ bára wọn ṣe orísun nìkan ni tẹ bá wà mí kan ẹ ti gẹ́ ti rú ẹ bóyá mọ́ṣáláṣí kan bóyá láwùjọ kan gbogbo ó padà dọ̀rẹ́ ara wọn ẹni tí ó jọ ta wọn òun náà ní torí pọ̀ lè compromise ìdájọ́ ṣe láàrin ara wọn òun òní gbà àtàwọn tó ń gbéṣẹ́ jáde wá lè jọ wọn irú rẹ̀ rí kò sí gẹ́gẹ́ tí ó ṣẹlẹ̀ tẹ́yìn bá ti tẹ́ ká náà dé kíni ká bẹ̀rẹ̀ sí wa ni. wọn ò ní sọ̀rọ̀ di kàn kátà wá tán kó làwọn jọ sí àná òsì ní sọ kàn kátà tẹ́ àsọlẹ̀ kálukó ń sètì ẹ̀ lọ́nà ni. ẹni tí mo láìkì kíkà mo takura ẹni tí mo láìkì islam tí mo sè ah o tí ì láìkì tó dáa o fẹ́ ba islam jẹ ni. nítorí sọ fún kíní kejì pé èwo ló wà lójú ọ̀nà yín ká padà síbi tí bẹ́ẹ̀ pẹ́ méjèèjì òsì àwùjọ náà ní tó dànù. bákan náà alùsùn náà gbogbo de bídíà torí pé bídíà máa pín wa yẹlẹyẹlẹ ni alùsùn máa gbogbo ti àti fẹ́ẹ́nu. alùsùn náà ti máa jà ìmọ̀ kan lógun nínú lànà alùsùn náà tún wọ́n yẹn fún. kìtàbù wa sunna bí fáàmì sálàfẹ́ lè ọmọ tó sì bá gbọ́yé àwọn ẹni ìṣíwájú. alimam Shafi àbí ìkànnì àwọn afọ alẹ́ ìṣíwájú náà sàfòrè ti sì pé al-ilmu qala Allahu qala rasuluhu qala as-sahabatu laysa bitamwil ìmọ̀ ní tọ́lọ́wọ́ wí tánábì sọ táwọn ẹni ìṣíwájú sọ kì í sàrórí bá ti náà sọ pé wọ́n ní àjùkẹ́dá ní tán fojú kéré mọ̀ ìmọ̀ ẹ̀sìn kó wọ́n ṣe alùsùnà kódà bọ́n náà gbókọ lórí. sọ́yìn táwọn sọ pé ìmọ̀ ni lèyàn mọ̀ sẹ́yìn iná bẹ́ẹ̀ tó sìlámù ṣe. wọn náà ní ẹ̀gẹ́ ní kan súnà ẹlẹ́yà súnà ìbò lọ́tí alùsùnà tó fojú kéré mọ̀. àbá àkàtà ẹ pé ẹ̀yin náà gbogbo gúlégúlé wọn òtèlú wọn fẹẹ fi fáyà yẹn pa gbogbo sẹmínà lẹsẹ lórí olóòtí lọsẹ ọdákẹ ẹ wá ní àdúgbò tó bá wà bí kẹta àwọn fi mú sílẹ fi mítìnì òru nìkan ẹ ní rí ọ̀rọ̀ ẹ̀kọ́ kan bí alikọ kan pàtó tó lé kíni tó kó wọn jọ àbílẹ kéwù kan náà ni. àbáwọn tó ń ta sọlẹ sẹ́yìn bùkátà mọ̀ àlùbáríkà náà ló ṣe pàtàkì ẹ̀mí ò ní ìmọ̀ tẹ́ ẹ mọ́ sẹ̀ríà ni ṣùgbọ́n kí ló wà lọ́dọ̀ àwọn àti ikọ̀ tó sọ èrí lọ́wọ́ lọ́dọ̀ bàtí ní ọ̀dọ̀ sàwọn ló wà tó bàtí ìsì ju kí ni lọ tó yìí lọ ìtumọ̀ pé kò ní ìdíkan àwọn ìdààmú káàkiri látàyè ìjọ wọn náà ti kí ojú kéré mọ̀ àyè tó sọ náà pé àyè máa ti yín èyí máa á ń dààmú ti yín lágbájá gbà wá lọ́dọ̀ lágbájá tàmọ̀dó gbà wá lọ́dọ̀ ṣùgbọ́n gbogbo yìí ń dààmú ní ìmọ̀ tiwa à ń gba alátọ̀dọ̀ ọlọ́run dàrẹ́tì ni àwọn pé yìí ọlọ́run ò kọ́ mọ̀ tiẹ̀. ìyẹn náà fi máa dùn wá tábà ní onísúnnà náà tó pẹ̀lú onísúnnà tí ó bùkátà mọ̀. ìgbà táwọn sọ káwọn ti gbọ́ gbogbo akọ́lá kéwù ṣùgbọ́n ìmọ̀ ń tà ń ṣe kí ní jẹ́ súnnà gẹ̀gẹ̀ àwọn òṣùlù táwọn sọ ẹlòmí ò mọ̀ ká in fact mo rí burúkú alágbèjà dependent àti aláwọn obìnrin níta máa fi kọ́lé bá àwọn akpọ̀jọ́ ní súnà kéré ká ó ti ń lo socks kò wá máa sí kankan lágbárí lórí ọ̀rọ̀ súnà náà alùsùn lè fi máa ṣeré o látọ̀dọ̀ àwọn ènìyàn síwájú wa bó ṣe wà nù wọn yìí fi máa ṣeré rárá torí ká mọ̀ pé gbogbo tábà yanjú lálàá mọ̀ rí kí láàbì yanjú ẹ̀ ìmọ̀ náà ni nínú pẹ̀lẹ́ alùsùnàtò àlìjàmá ni bákan náà nínú lànà wọn wọn náà ní al'amuru bil ma'ruf wa nahyu anil munkar alùsùnàtò àlìjàmá wọn a máa pàṣẹ dáadáa wọn a máa kọ ìbàjẹ́ tẹ́tọ́lọ́mùfẹ́rin wa pa fi dáa jù ní gbogbo ìjọ ni pé kuntum khayra ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ dájú ní gbogbo ọjọ́ nítorí kí kuntu khayra ummati ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar torí pé ẹ máa ń pàṣẹ dáadáa ẹ sì máa ń kọ̀ bàjẹ́ lẹ́ẹ̀fi dájú gbogbo èèyàn lọ àwẹ̀ àwẹ̀ takò yẹn ti wá o ẹ̀yin sọ ní sunna kùránì látòkè délẹ̀ tí bá ń pàṣẹ ẹ ṣe báyìí yóò máa lókè ni yóò máa kọ àwọn nǹkan tí yóò dáa fún wa ànábì Muhammad sallallahu alaihi wasallam tí máa ń pàṣẹ yóò máa kọ tí yóò dáa fún wa ọlọ́ni al-mu'minuna wal-mu'minat amòmí lọ́kùnrin àti mòmí lóbìnrin ba'duhum awliya'u ba'd ọ̀rẹ́ ara wọn ní jìnnàjẹ́ kí ni iṣẹ́ táwọn ṣe ya'muruna bil ma'rufi wa yanhawna 'anil munkar á máa pàṣẹ dáadáa wọ́n sì wàtọ́nà ló yẹ mùnàfíkì ńkọ́ wọn ni alimunafikuna ba'du ma awliya'u ba'd ya'muruna bil munkar àwọn ò máa pàṣẹ aburú ni wa yanhauna 'anil ma'ruf tọ́bárẹ̀ ẹni tó bẹ́ẹ̀ ṣe dára wọn máa takò. ìlànà àwọn mùnàfíkì nù alùsùnà máa ń pàṣẹ dáadáa wọ́n máa ń kọ ìbàjẹ́ ẹ̀rọ àwọn oníṣẹ́ ìjáde ní kọ́ bàjẹ́ kankan kankan tí a bá sọ fún pé ẹni yìí nǹkan báyìí lára rẹ̀ kí ni àwọn tábìlì dá yín lò wọ́n ní tó náà bá lọ ìdáde yóò mọ̀ rí sí tó bá mú débi tán lọ sékìní ẹ̀ náà máa sọ fún wọn rárá o nǹkan mi náà máa sọ fún ẹ̀ ń tẹ́ ẹ̀ ń tó bá tẹ̀lé yóò yí padà tó bá ti tẹ̀lé wọn tó tọ́ tọ́ni lẹ́yìn ijọ́ mélòó lọ́ba àdìgbò ló bá ti wé láwàní onímọ̀ ẹ̀ ti wá sínú ah subhanallah. àwọn àtúbọ̀ èké tí irun yẹn bá tún bá aláyé kí ni ká ṣe kẹ́lẹ́ máa pé wíwọ́n títẹ̀lé wọn ti lágbàtà ànábì ni ẹ̀kọ́ kìtì lásìkò rẹ̀ kọ́mà kọ́ lórí màá wọ̀ ìgbà eléyìí kò fẹ́ tẹ̀lé mi mọ́ tí bá ń kìtì ẹ̀ lásìkò tiẹ̀ tó ti lọ wá sí jọ yẹn kíni ó máa jẹ́ fún ọ náà fi là á tẹ̀lé wọn sọdún ìsinlọ́dún rẹ̀ ni àmì àmìlù tí wò tí ì ṣe kíni tí fìyàn dálẹ̀ àmìlù tí àmìlù tí ò recognize àátẹ̀lé wọn sí eid àátẹ̀lé wọn sí jihad tó bá kéde o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alùsùnà pàtó aláwọn ẹni ìṣíwájú là ń tẹ̀bẹ̀ látọ̀rí sọ̀hábà alùsùnà máa nífẹ̀ẹ́ gbogbo sọ̀hábà pátá kìí ṣe irú ti tẹ́yìn náà máa nú ẹni ìṣíwájú wa nínú suratul Hashr nǹkan bí ayà kẹjọ ọlọ́run yẹn al-muhajirun àwọn tó ṣe jíra àwọn ará Mẹ́kà àwọn ẹni ìṣíwájú wa ayà kẹsàn-án ròyìn àwọn tani àwọn ansọ́ọ̀rì tó gbà lálejò ayà kẹwàá ní walladhina ja'u min ba'dihim ẹ̀ wá ara àwọn tán wá lẹ́yìn wọn tani bá wù yẹn. alladhina min alfadhil umum wà ám àwọn tó wà lẹ́yìn wọn. gbogbo ẹni tó bá wà lẹ́yìn wọn láyé bá wí ọlọ́ni àtàbá wà lẹ́yìn wọn yẹ kó lónìí wọn mọ̀ sọ pé rọ̀bánà ekfere lánàá ọlọ́run forí jẹ wá wá ìwá nìna àtọ́mọ ìyá wa àtàtúwájú làbẹ́sàdúrà fún ẹ tọ́lọ́run yìí wọ́n síwájú lẹ́dínà sábà kú ná bìlì ìmánì àwọn tá fi gbàgbọ́ tẹ̀lé wa tá fi síwájú wa ìtumọ̀ ẹ̀kọ́ táwa ń ṣe kí ni tá ń tẹ̀lé wọn. wàlá àtẹ̀jẹ̀ àlfi kòlóbìnà gíla lílẹ̀dínà àmọ́nù ọlọ́run má fi kínníkínní sọ́kàn wa sí àwọn tá ṣe kí ni tá ti gbàgbọ́ síwájú wa yìí. àìpẹ́ tó bá ló mọ́ ní àjò sálàfì ó rí pé wọ́n ṣe dáná ó ti ní kíní kíní ó ti ní kíní kíní lọ́kàn sí wọn kákìsì o àbí tí o bá ní kékeré lọ́kàn sí wọn kí ló ti ọdí lánàá ọtọ̀ ṣe kíni tó tẹ̀lé ìyẹn kà ń ṣe má dùn àpé kọ́lọ́ má jà ní kíní kíní lọ́kàn sí wọn ẹni tó gbà pé wọn máa ṣe ìlànà wọn ò tó tó bá wà ń sin ni táwọn ṣe làwọn bá máa ṣe tí kó ní kíní kíní lọ́kàn sí pé. fílfàtìhì ààyè lè sọ ha bá ti tẹ̀múdáhù. tọ́ba ọdún sọ́dọ̀tún fàtìhì ọ̀rọ̀ àwọn àyè à ń bẹ̀ àtàníyì. nítorí gbẹ̀lẹ̀ iná lẹ́sẹ̀ yorùbá yìí ọ̀nàká ẹ̀mọ yorùbá yìí ọ̀nàlá ẹ̀yìn pọ́ńbẹ́ọ̀n inú ẹ̀ náà nàkọ́dọ̀ ọ̀dí aláwọ̀ nínú mọ̀mìnì inú ẹ̀ náà muhammadu rasulullah ọ̀lẹ́sìn náà máa wù. bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ tó làwọn àlefa mẹ́rẹ̀ ni wọ́n ti tó tẹ̀lé ra wọn ọgbọ́n ẹ̀yin náà wú àbúrò rírà tó gbígbà àdìsí wọn àbúrò rírà lọ àwọn ló ló ṣe jù tó ní àbúrò rírà nàbà wà tẹ́lẹ̀ kí wọ́n sọ yìí tó bá dúró lórí àkídà rẹ̀ kí lè wọ́n táwọn àbó ṣe fún lórí asùn lásán. eléyìí nínú